Samu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 ilẹ̀ ìjọ wa ni ó dẹ̀ yẹ kí a ti kọ́ torí ẹ̀ mo ṣe sọ fún wa wípé gbogbo tọ́rọ́ kọ́bọ̀ wa ẹ jẹ́ àmọ́ wá sílé Ọlọ́run àti ní pàtàkì gbogbo àwa tá a ní àwọn ènìyàn ńláńlá lọ́wọ́ àwọn ènìyàn pàtàkì ẹ jẹ́ ká mú wọn wá sínú ìjọ Ọlọ́run kí wọ́n lè ràn wá lọ́wọ́ ká kọ́ ìjọ yìí àbí. dádì èmi nígbàgbọ́ nínú Ọlọ́run hmm. ní pé kọ́dún yìí tó parí hmm. Ọlọ́run máa bá wa gbé ìjọ yìí sókè. dádì ẹ̀gbọ́n mi wà London mo ti bá wọn sọ̀rọ̀ lórí orókè wáyé wọ́n ní táwọn bá ti dé hallelujah. ọlọ́run á dá wa lóhùn. dá wa lóhùn bàbá. dá wa lóhùn bàbá. dá wa lóhùn bàbá. dá wa lóhùn bàbá. dá wa lóhùn bàbá. ibi ìbẹ̀ ìbúrò kò bí ìtọ́sí ńlá orí ibi ìnáwó. ibà ní ìwà ẹ̀rọ ìdè báwọn bá dẹ̀ mí. ta ló lórí wọn bí. onírùngbọ̀n ìtọ́dàbí géè. wàhálà ẹ ṣe kò sí wàhálà no problem mo rí bíi èmi ò lè bọ́ bàtà mi lè ṣe fìlà mo sọ́rí o. Ah! ọmọ ìmọ̀ àforí gbà pàtà ọmọ ìmọ̀ àforí nọlẹ̀ ọmọ àforí nọlẹ̀. kapiri kapiri kapiri mesiri mesiri mesiri mesiri mesiri kapiri kapiri kapiri. ọmọ ìmọ̀ àforí gbà pàtà ọmọ ẹ̀ka kò rí tẹ́lẹ̀ o. arákùnrin kan wà níbi arákùnrin kan wà níbi onímọ́tò ńlá kapiori kapiori mẹsẹ̀rì mẹsẹ̀rì mẹsẹ̀rì mẹsẹ̀rì ogun tó gbé wá olóòtú di ṣiṣẹ́ piori piori piori piori piori masiri masiri masiri ó ti di ṣiṣẹ́ ó ti di ṣiṣẹ́ ó ti di ṣiṣẹ́ masiri masiri masiri piori piori piori piori piori ó ti di ṣiṣẹ́ ó ti di ṣiṣẹ́ piori. èyí ni orúkọ àwọn oògùn ọ̀run èyí ni orúkọ àwọn màláìka. ẹ wá wo màláìka tó ṣẹ̀ṣẹ̀ dé ẹ̀wá àwọn màláìka tó ṣẹ̀ṣẹ̀ dé. èyí ni orúkọ àwọn ọmọ òru. Ah, èyí ni orúkọ àwọn ọmọ màláìka. ẹ̀wá àwọn màláìka tó ṣẹ̀ṣẹ̀ dé. ẹ̀wá àwọn màláìka tó ṣẹ̀ṣẹ̀ dé. òde ọ̀làdé ewúrade. òde òde ọ̀làdé ewúrade. òde òde ọ̀làdé ewúrade. òde òde ọ̀làdé ewúrade. òde tó dé. gbogbo àlá tí mo kàn láṣá o ní pé mo bẹ̀rẹ̀ sí ní gbàjọ lójú àlá àjọ iná ọ̀nà mọ́ mi máa mọ́ mi ìfẹ́ gbàjọ ìmọ́nisẹ̀ mi ìfẹ́ gbà mọ́ àwọn ẹgbẹ́ mi tí mo mọ̀ iṣẹ́ gidi wà tí wọ́n ń ṣe ohun tí mo á fi mọ̀ pé mo ti ní problem nípa ọ̀rọ̀ àjọ gbígbà yìí o ní pé mo wá di pé mo wá lọ gbàjọ lọ́wọ́ àwọn ọmọ primary school owó tó fún àwọn ọmọ lọ́mọ pé wọ́n mú wá sí school ibo kan máa fi jẹun awádìí pé bẹ́ẹ̀ àti wọ́n jẹ́ negotiate èmi àtàwọn ọmọ primary school àjọ negotiate wípé mútú náírà wà nínú owó oúnjẹ hmm. pé màmá ẹ̀ bẹ́ẹ̀ dájọ́ wàá gbà tó bá dòpin parí oṣù. àwọn kan náà comply nínú àwọn ọmọ primary school mi wípé ayé mi ti tán rárá o ẹ sà ìránṣẹ́ ọlọ́run náà pè yìí nífẹ̀ẹ́ lọ́dọ̀ àwọn babaláwo àbí kí lọ́dọ̀ àwọn tó ń yíwọ́ padà torí ọ̀bá lọ débẹ̀ ń sìn wọ́n abẹ́rẹ́ tó máa ń fún ọ̀yẹn mí lè gbà tọ́ra mi ti soft jù mi mọ bóyá èrí ohun mi kàn lè yí mo touch gan ní bọ́dì. babaláwo mi dẹ̀ wà kẹ̀dẹ̀rẹ̀ lo máa lọ fẹ́ sí gbẹ́rẹ́ fún yàn lo máa lọ sí gbẹ́rẹ́ sí gbẹ́rẹ́ lè lọ pọ̀jù fúnra wọn. tójò bá pààyàn jù nínú orí o orí si máa bẹ̀rẹ̀ sí nílùú aago ní gbẹ̀gẹ̀gbẹ̀gẹ̀ ìmí ilé ní wípé fáwọn sọ o òdì ló máa sìn sí hmm. wọn wá sí gbẹ́rẹ́ sí pàlàpọ̀ ló ihò dí mi kò dẹ̀ sí nǹkan tó bá ṣe bá ti sí gbẹ́rẹ́ sí pàlàpọ̀ ló ihò dí èèyàn nílé ìyàgbẹ́ dáadáa wọ́n á rò pé èmi ò lè sọ ọ̀rọ̀ aláwọ̀dé mi ò fẹ́ lọ́bẹ̀ o kọ́ má lọ fi gbẹ́rẹ́ bàdí mi jẹ́ ọ̀rọ̀ jésù mo máa fún ẹ lómi ni mi ò dẹ̀ fún ẹ lómi má gbàdúrà fún ẹ lẹ́yìn àdúrà wà á ní kó ka bíbélì ó tán àwọn náà ṣe júwe fún mi pé lórí òkè yìí o wọ́n lẹ́ẹ̀ máa ń gbàdúrà bẹ́ẹ̀ wọ́n ní tí n bá débí wípé nǹkan á yàtọ̀ ìgbà tí mo fi lọ èèyàn kan òun lọmọ yẹn ṣe mú mi wá ní ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn. arákùnrin hmm? bíbélì ní wípé tí àwa bá ní ìgbàgbọ́ a máa ṣe kí ni. ó là máa jọ bíi ah, ó mà ṣe o. kí ló wí. bíbélì ní tí àwa bá ní ìgbàgbọ́ àwa máa jèrè ilẹ̀ náà. bẹ́ẹ̀ni. ni arákùnrin hmm? àdúrà ni ọ̀rọ̀ yín fẹ́ o. wọ́n mọ̀ bẹ́ẹ̀. ẹ wọlé ẹ gbàdúrà. orúkọ jésù orúkọ jésù ayé yín kó ní ìtumọ̀. Àmín. àní ayé yín kó rí ògo ògo kó buyọ̀ nínú ayé yín ah kàpíúrí kàpíúrí missouri ah ẹ dìde kẹ́ wọnú ògo lọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ jókòó ẹ jókòó ah! Ah! maori saori piuri maori saori piuri. ẹ ti sọ túmọ̀ kínní náà fún mi o. Ah! arákùnrin hmm? ọ̀nà yín rújú ah! ayé yín dí gágá àní ayé yín ò ní ojú rárá. tẹ́ ẹ bá pé ewo yẹn jalẹ̀ tẹ́ ẹ bá pé ewo yẹn jalẹ̀ ká ẹ tó sọ pé ayé mi máa bọ́ sí sọ́kàwé máa fọ́ yín ní etí. Ah. olórí burúkú ni jésù ah, kò ní dá fẹ́ ní pé jésù yẹn ẹni pariwo jésù yẹn mo rò pé ayé yín jọ fẹ́ bàjẹ́ papọ̀ kí ni gbogbo orí burúkú yìí kí ni gbogbo òṣì náà gbogbo ìránṣẹ́ ọlọ́run tèmi ti máa ń rí wọn kì í fi èpè wọn fi ń báyọ̀ sọ̀rọ̀ adẹ́gbàdúrà tó ń bí òun sọ fún mi pé ayé mi rújú ayé tìyín dí gágá ayé yín máa dàrú kí ni mo borí burúkú iná mo mọ̀ pé ayé mi dí gágá ni mo ṣe wá bí ẹ̀yin ò ṣe pretend fún mi kẹ́hìndọ́gbọ́n bá mi sọ. ọlọ́run adáríjì ọlọ́run adáríjì bàbá ẹ̀ ọlọ́run adáríjì bàbá ẹ̀. ọ̀nkú ẹni sùúrù ìránṣẹ́ ọlọ́run lẹ́ ń bá wí. orí ẹ ti dàrú orí yín ò pé papọ̀ hmm. wèrèdè nǹkan pọ̀ sí mi kí kì í bọ́ fìlà àṣọ máa padà ṣépè fún mi nípa yẹ̀kùn mo ń padà bọ̀ nbí má destroy bí èmi ni mo sọ fún yìí ah! má padà destroy bí tó o bá padà gbé mi lọ́bi tó bá ti sí gbẹ́rẹ́ sí gbogbo òde mi tó bá bàjẹ́ ah! màmá sì báyìí màdé màá ní kò ṣe nǹkan kan sí ẹ káyé tiẹ̀ náà bàjẹ́ ah! ayé àdígágá wèrè ọmọ kan tó wà bílẹ̀ kan tó ṣe kàbẹ́rì kàbẹ́rì jìbìrì yẹ kàbẹ́rì jìbìrì tó ṣe bẹ́ẹ̀ ni mo fẹ́ forí gbalẹ̀ ẹni tí ìdíjú tó ń kọsẹ̀ tó ń dúró dáadáa èmi lè ń gbá ṣé bóyá kó ń kọsẹ̀ kò fo kó fi eyín kó fi lu bí ni àbí kó fàyà kó fi lu bí kí gbogbo àyẹ̀ kò rẹ́ mọ́ bí. ọmọ yẹn náà ni mo rí tó wá ń bá ìsọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ sí ẹ létí ẹ̀ ń gbé reality wọnú bí. mo mọ̀ pé ń rúnra yín ni o àbí bẹ́ẹ̀ kọ́ wà ti rún wọn tó bí. ìrọ̀ṣẹ́ ọlọ́run tó ń fa ìbá ìwà lórí burúkú ọ̀run á dí gágá ọ̀nà á lọ́jú lù gbèrè dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òṣì sínú ayé èèyàn orí ẹ ti dàrú dànù. ẹ wo látìgbà tí mo ti dé ni mo ti rí i pé ara arákùnrin yẹn ò balẹ̀ o hmm. dádì ẹ ṣáà má bínú. Hmm. ẹ wo ìgbàgbọ́ kan ṣoṣo tí mo ní ni wípé ọlọ́run fúnra rẹ̀ ló máa jèrè ọkàn irú àwọn ọkùnrin báyìí. àmín jésù. ọlọ́run ló máa arrest ọkàn ẹ̀. àmín jésù. ó dẹ̀ máa mú wá sínú ìjọ ìpadà. àmín lórúkọ jésù filẹ̀. ẹ wò dáàdi arákùnrin ló tiẹ̀ sọ pé òun fẹ́ rí yín ní mú wá rí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wá jókòó ẹ wá jókòó ah! ó mà ṣe o. Eh? ìyàwó ìyàwó èmi nìyẹn o àfi bí kọjá náà ti dé ni. Ah, ẹ wo sísá mi mi ò lè wé ìtẹ̀wójú gan kán ènìyàn fúnra mi. Ah! èmi lọ́jọ́ ayọ̀ mi lọ́jọ́ ayọ̀ mi lọ́jọ́ ayọ̀ mi à ẹ wo. ẹ wo ẹ wo sẹ́ni tó ń jó olóńtajà bí abẹ́yìn. èmi mò ń ta kí lẹ fẹ́ rà. mo fẹ́ ra pẹ́ńsù. à ń tà yẹn bí kò sí pẹ́ńsù. ìrẹsà ńkọ́. kò sí àní àní kọ́ńjẹ ń tà bí o o ológìdí ológìdí. Ah, ah, ah. a ní kò sì sẹ́ a ní nǹkan báyìí. bàbá mi dóde o bàbá mi dóde o. jẹ́ ẹ̀ jẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ bí ẹ mama mo bọ mama mo bọ ẹ ní sùúrù ẹ ẹ gbà mí àgbẹ ẹ ṣe ṣe ṣe ọjà mi kọ́ ọ́ mi lé yá. bàbá mi ló wọ́n dún ẹ wo bragadi bragadi ẹ má ẹ má ẹ má kàbùkù ẹ má tẹ̀ rárá o ẹ jẹ́ ọ̀rọ̀ máa lọ ẹ má tẹ̀ o. Ah, Sàámú a ní òfúrò bàbá mi lọ́wọ́ ọdún oníkó máa lọ. ta ni bàbá yìí bàbá yìí wo bàbá yìí bàbá yìí tó wà ní jẹ́mi ọ̀mọ ẹni tó wà ní òkè kìíní jẹ́mi ọ̀mọ ọlọ́run mi ọmọ ọlọ́run mi ọmọ bòde ẹ má jẹ sísọ o ẹ má jẹ sísọ o màá gbá yín lójú àti mọ̀lá ká màá gbá ògbé yín lójú ọ̀wọ̀ nìkéne bàbá yín ara ọ̀run ó ì jẹ́ mi lówó àjọ ó ì jẹ́ mi lówó àjọ kó yá mi ní ọ́ kò yá mi ní ìdájọ́ ọlọ́run pọ̀ kò yá lógún ọdún ni má retí yín ọjọ́ tí kìíní yìí ò sí lórí yín tẹ́ ẹ bá gún ẹ̀kú dànù tí bí bá gún yín nígò kẹ́ ẹ gọ̀rún gangan lọ àárọ̀ òrùn tẹ́ ẹ kẹ́ ẹ lọ́ bá stay lọ́rùn kẹ́ kẹ́ ẹ permanent sọ̀rùn kẹ́ ẹ pè mí lọ́mọ àlè. ẹ̀rù ẹ̀tẹ̀lé wọn ẹ̀tẹ̀ ẹ̀ẹ́ àti ìgbà tí ò lọ́dún ẹ̀kúnlẹ̀ ọlọ́dún ní bàbá mi bàbá mi o bàbá mi o bàbá mi o láti fún lówó kò sí nǹkan kan ti lọ ah, kò sí nǹkan kan àti fún lówó ló ṣàmàlà kò sí nǹkan owó mo ń bọ̀. Ah, eh, ẹ wà àǹtí mi àyà mi já o. wọ́n ti káyé ẹja. Ah, mo ti ẹ̀dà mi kúrò ẹ̀dà mi láàmú kúrò lọ́fíìsì mo dé bíbáyìí mi ò bá anybody. ẹ bá ti sọ fún mi pé kò séèyàn bíbáyìí. ẹ ṣé bí real estate yín ṣe ń function nìyẹn ni. Well, familiar, Jeremy, Yeah, I'll talk to you later. All right. ọ̀ká òní òní ọ̀kadà ọ̀kadà ọ̀kadà ọ̀kadà ọ̀kadà ọ̀kadà òní mọ́ká ọ̀kadà ọ̀kadà ọ̀kadà. gbàgbà fifty naira. Ah. fifty naira báwo hundred naira lówó yín náà. má bínú jọ tó ọ lọ́wọ́ ò ní sọ́mọ́nù ó ní sọ́mọ́nù. wọ́n làdúrà rẹ burúkú ta ló ń ṣe fún mi báyìí. jọ má bínú jọ. àlele. kẹlẹjọ arábìnrin mo fẹ́. ẹ ẹ lórí burúkú ọ̀hún bẹ́ẹ̀ sá. wẹ́ẹ̀ ah, wẹ́ẹ̀ ah. ní ẹni orí ẹ̀ dàrú ni. Ma bínú jàre Ma bínú jàre. wọn ò ní wá yín tì ayé ò ní gbàgbé yín ẹ rántí ojú mi nígbà tí wọ́n gbá yín lójú ní junction tẹ́nìyẹn tì yín bọ́lẹ̀ bàbá yẹn ní kùnba ikùn ẹ̀ tóbi báyìí mi ìmọ̀ tẹ́ ń ṣe lọ́dọ̀ ẹ̀ mi ìmọ̀ tó ṣẹlẹ̀ bóyá ń nù yín náà lẹ sọ pé bébì bó ń lù yín lẹ́yìn sọ pé bébì orí ibi tẹ́ ẹ jókòó sí olèbì tí ń dráìfù mọ́tò pure water. Eh, excuse, excuse me. mo notice pé ń tẹ̀lé mi látàárọ̀ ẹ tẹ̀lé mi débi báyé again ẹ tún wá kí lẹ fẹ́. There must be a reason why you've been following me. Yeah. Kilo ló Yeah. Mo fẹ́ mo fẹ́ white collar job bó bá lè jẹ́ pé red collar job náà lẹ́rí fún mi àbí blue collar job náà ìkọ̀kan nínú ẹ̀ṣà ẹ̀ṣà fún mi ẹ jọ. Ẹ mo need you understand nǹkan o. Ṣé wọ́n sọ fún yín pé mò ń pín iṣẹ́ níbí báyìí ni because ọ̀rọ̀ yóò yé mi. Ìrìnnì sí nìsọ̀rí lọ́jọ́ bí mo ṣe rí yín lọ́ọ̀kan tí mo pé ah sister yìí ó lẹ̀mí mi sọ bí mo ṣe bọ̀ lórí ọ̀kadà pé kí n sọ ìṣòro tí mo ní ẹ mọ̀ pé ọwọ́ tó bá ń dùn yàn fi sábẹ́ aṣọ ẹ jọ torí ọlọ́run. Eh, eh, it's okay um, white collar job tẹ́ni ẹ need ṣé ń pẹ́ fẹ́ máa dress bí irú Saheed. no ọlọ́run ní jẹ́ kí n dress di olórí burúkú eléyìí o bí irú i want to die dress like this white collar job ni mo fẹ́ ọba jẹ red ọba jẹ blue náà ló wà africans ẹjọ ìkọ́nú ẹ̀mí kéjì ni mo fẹ́. Ah, yes i because téèyàn bá wo orú yín yìí bẹ́ ṣe múra látòkè délẹ̀ yìí ń sìn tó okay we don't have a job somewhere á dàbẹ́ ni pé èèyàn kàn ń ṣèkà ni. ìjọ ìjọ tó lọ ó má dàbẹ́ ni ó má dàbẹ́. ṣáà wòtọ́ lọ́ọ̀ mọ Lara. Um, if I am not mistaken there is a job. Um, um, um, um, um, um. okay I want come ní ọ́fíìsì wa tá fẹ́ change nísìnyí so you know we have different kinds of people different categories. I'ma a change one. Then we have rooms for illiterate like you. I mean, half learned people like you as well. <laughs> that we can. Ejibu <laughs> dúpẹ́. Ẹ ṣe mọ mọ́tò wa. Ah! Àní mọ́tò pure water ti wà ní iléeṣẹ́ tí mo ti ń ṣe ni mo fi gbé yín gbàtọ̀ gbà yín lójú. Excuse me! Can you just ṣe pé wọ́n ti sọ fún mi pé anybody ti bá rí ti bá lè ṣèrànlọ́wọ́ fún kì í ṣe fún ẹ ẹ ah ah you're crossing your boundary. anyway um, màá wọnú ilé lọ́nsìn màá lọ mú address kan wá fún yín kẹ́ wá síbẹ̀. ṣe màá wá fún interview ní àárọ̀ monday kó má kọjú kó má exceed monday morning o ten o'clock in the morning. tó bá dẹ̀ wù yẹn má tètè débẹ̀. Ah! yes ma. òní bàjẹ́ fún yín ẹ wo eh. nítorí pé ẹ mọ̀ọ́rẹ́ ọgbọ́rẹ́ tó wà nínú ayé yìí kò lè kúrò mo kàn ń pe lè dẹ́ nítorí ọ̀la eh. ọ̀rẹ́ ni tó bá tún fọ ọkọ̀ máa gba ojú ẹ̀ torí tiẹ̀ ni mo ṣe ń wọlé mọ̀ kó máa wà kí ló wá fọ ọkọ mi fún etí ẹ dígbà tí wọn sọ wípé kí ìjókòó bọ́ọ̀ fẹ́ lọ mú nǹkan wá ó fọ ọkọ mi. tá n sọ fún yín pé ẹ jókòó ẹ ń bá mi pàfọ́ọ̀mù wèrè ẹ jẹ́ dáadé ní ìsìn kí n tó bójú yín ẹ̀mí ọ̀mọ̀ bójú yín jẹ́ ó kọ́ làsóhùn. ń bojú ẹja mo sọ fún ọkọ ta ló kọ làsóhùn. ó kọ́ làsóhùn. ta ló kọ làsóhùn nínú àti ẹ. à ń sọ fún yín gbẹ̀tì mo méje méje dídí tẹ̀ǹtò tó ìdí. <laughs> àjọmọ ọkọ ni ẹ èmi ọmọ ọkọ ọkọ ni ẹ ló wọnú mi olórí burúkú. ń bojú rẹ jẹ bọ́ta nísìn. ṣé wọn kì í ṣe ó tú síbi tiwa. èmi ò tú ohun èwe lọ. gbàgbọ́ bá bá ṣe ṣọ́ bọ̀tà fún mi jàre ń bojú rẹ jẹ o. èmi ló kì í bí ọmọ èkó ni ẹbí tèmi ọkọ làsóhùn. ọmọ èkó ibo mo ti wá wá ibo. bákẹ́ ẹni wọ́n ní kọ́ ọmọ lọ ní sọ fún ọ ń bójú rẹ jẹ́ o wọ́n ní ọmọ. wait for me i am coming. ah jáde náà sọ̀rọ̀. ma. ìmọ̀lá ti gbé ìbàdàn. general manager. ah o sínú ẹ̀ tán. yéè. ó yá yá yá dìde dìde dìde dìde make me step up please stand up. tó máa ràn mí lọ bẹ́ẹ̀ ni ah, kí ló sọ yìí dìde aláìsàn. máa ń lọ padà. Ah. <laughs> mo yàgbẹ́ sára ni àbàbẹ́ mi wú jù. ẹ̀bà mi gbé ká o. kí ló ṣe bí. ẹjọ́ bá gbà mí létí ẹjọ́ bá fọ gbogbo mọ́tò ìbá fọ fẹ́ fọ mọ́tò tẹ́lẹ̀ ni ẹjọ́ bá dùn mí rárá ẹjọ́. mo fẹ́ fọ ni. ẹ wá ara mi mo tú ìṣìná. bàbá kí ló ṣe yín dé ìsúfún. wọ́n rọ̀ wọ́n lọ sọ ṣàrúgbó òkè sunkún ni. bọ̀bọ̀ tèmi rí yẹn bí wèrè ni bọ̀bọ̀ yẹn. mo bá ba yé mi jẹ́ owó sójà mo kó síbi ìmọ̀kò rí ìmọ̀tò sójà mo jọ. bọ̀bọ̀ yẹn ò kì í ṣe wèrè sẹ́. oríta tó sọ pé mò ń jókòó sí bí èṣù oríta iná ni máa ti gbẹ́bọ fún èṣù ó ò ní lọ́kọ̀ nílùú. èmi rà èmi rà orí. oníkìlì gbogbo jáde àti eléyìí náà. kò é mọkùnrin. ọlọ́run jẹ́ kí mi jẹ́ kí ah, ah, mi rí by this time. mo ti mọkùnrin. àwù ah, bàbá gbọ́n lọ mọ́ràn. more than forty seven ladies ni mo ti tẹ ara mi tí o wọ́. ayé yìí ti bàjẹ́ sà. ẹ jọ kí ló dé kí ló fà ṣé mo ṣe wrong parking kí ló fà tẹ́ fífi mi rẹ̀ rí. ẹ wò tábà máa dálẹ̀ tábà máa tún ṣà nínú yín bẹ́ẹ̀ ṣe jókòó yìí bàbá ẹlòmíì ẹgbẹ́ làmájọ jẹun ah, ah, ẹjọ o. Ah. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ ṣòro ó dá mọ hmm. olóṣì burúkú olórí pa. ẹ sọ nǹkan tẹ fẹ́ sọ kí ló ṣẹlẹ̀ gangan tá lẹ ń wá. o ní sori burúkú jáde wọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ kì í ṣe ọmọ awúsá wèrè jọ. kẹ́mi kẹ́mi ọmọ bàbá kẹ́mi ọmọ àbálá kọ̀wé tó wà mí. kẹ́mi kẹ́mi. kẹ́mi. <laughs> kò sí nǹkan tí mo fẹ́ tó súùtù bàbá ẹ ni mo fẹ́ fún mi ní kan lóun súùtù bàbá ẹ jọ. súùtù dádì mi. bẹ́ẹ̀ni ah, ah. kí lẹ́fẹ̀ẹ́ fi súùtù dádì mi ṣe. ó wà very important omi tí mò ń lọ tí n bá padà dé láti bẹ̀ máa fún ẹ lówó ẹ̀jọ̀ eh. tó lọ. padà Sàámú kì í ṣọ̀rọ̀ owó dádì mi kúrú ẹ̀yìn gún báwo ni súùtù èèyàn kúkúrú ṣe fẹ́ bẹ́ẹ̀ ni gígùn mu. fi súùtù èèyàn kúkúrú lẹ́fẹ̀ẹ́ èèyàn gungun súùtù ní súùtù ǹjẹ́ téèyàn bá wọ. tó bá bí wọdà wọlé kò fún kankan bẹ́ẹ̀. kí ló ń ṣe wèrè ìná kí ló ń ṣọmọ lórí kakò yìí ṣé wọ́n yàn lébi ni ta ni lè ná. ẹ̀gbọ́n mi nìyẹn. mi gbọ́. ẹ̀gbọ́n mi. ẹgbẹ́ mi mo tó bá lè sọ pé kò ṣe ló mọ̀ náà. fàyínà. tó bá ní kó o má wọlé ò wọlé. mo ti fẹ́ wọlé. ẹgbẹ́ rẹ̀. bàbá o bàbá o bàbá o kọlọ́run dá bàbá sí i fún bàbá ló jẹ́ sírù wáyé nínú gbogbo àwọn tó jókòó bí mọ̀mọ́ kí wọ́n lè lọ́pọ̀lọ́ tú ẹ̀ kí ló fẹ́ tà sọ́mọ́ àtó tiẹ̀ ìwọ ni mo bá wí o ah fireman handsome man mo bí clips jọ̀dúrí ọlọ́ọ̀ jọ̀dúrí ọlọ́ọ̀ mo jẹ́ kó fún mi ní sùn tiẹ̀ èmi awúsá. ìwọ kọ́ ni mò ń bá wípé awúsá àṣọ wájọ mi ìmọ̀ pa búrò mi náà mi ìmọ̀ kan mọ̀ gbòòrè ní ẹjọ́ tó rọ̀ lọ. ẹ ṣe máa kó káàdì wájú wa. ẹ má bínú má fi bí pé ìjọ tó rọ̀ ẹ má rí ìjà awúsá o jẹ́ kó mr man mr man be careful dìbò mo ṣáájú ẹdẹ bíi báyìí mo lọ́ra àkọlọ́sẹ̀ kò ṣáájú ìwà bẹ́ẹ̀. àní ẹ ní sùúrù gbogbo ara ṣáàmù bá a ṣe débí. bí pé tẹ̀lé mi next person kò wọlé who is the next person. èmi ni wọ́n yẹ mi sábà yẹ dàkúrẹ́ ọ̀hún dàkúrẹ́ yẹ pé àbúṣá jẹ́ mi ní ẹ̀fọ́ ayé wọn bí èmi ò kò kí kọ́ yé mi ò sẹ́jọ́ ní èmi ọ̀dẹ́fẹ̀ máa ráyè nítorí kí èmi ni first person mo dà ọ̀hún yes sir obvious jọ́s ok ìwọ wá ìwọ tẹ̀lé ìwọ lọ́wọ́ ìwọ wá what's going on here kí ni o ẹ tẹ́sán tẹ̀ ní kó tó di pẹ́ ẹ débi kí ni àwọn kan tó sọ fún yín ohun tó sọ fún wa ni pé ká múra dáadáa tó ti yẹ èèyàn ní ká lè jọjú lójú àwọn tó fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa. jọjú lójú àwọn wo. lójú àwọn tó fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa. ibi jọ odò ẹran àbí kí là ń ṣe ibi tó ń tẹ́tẹ́ mú wa báyìí. wọ́n bá ní kí pẹran náà máa pẹran tó bá jójú ẹran wà mí. o lè pẹran. bẹ́ẹ̀ ni sà. Ah, ó ti yé mi. ẹ jọ ṣe fọ fún mi ni sà. fọ mo fọ mo làmọ́lẹ̀ gan mo fọ mo làmọ́lẹ̀ gan. mo fẹ́ kẹ́ làmọ́lẹ̀ náà ni bẹ́ẹ̀ sì ń labọ̀ lẹ̀ àwọn wá tò lẹ́yìn mi ni ọlọ́run gbọ́. wọ́n fi máa láti bo. all right uh, mister you may take your leave now we'll get back to you. wọ́n ní kẹ́ máa lọ a máa pè é lẹ́sà ah, oh, ẹ jọ kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. dáúdà olóhùn ò ṣe bí ni. okay all right. all right take Yes, yes, I think I feel comfortable with this guy. What do you think about him? Oh, yes. I think it's okay. All right, maybe we should just get back to him later in the day. Kó lù wá bẹ̀rẹ̀ ṣe. Ẹ mọ̀, èmi feel pé bóyá ká ṣe fún wọn ẹlòmíì láyè láti wọlé. Kó sọ tẹnu because we still have a whole lot of people outside there waiting to come in. Uh, um, I'm sorry, but I feel personally we my are very much okay for what we need. So I don't see any need to extend all this? Are you the boss here? It's okay, that's okay. That's okay. Arjun, do you have any candidates out there? Um, no, not at all. You're sure? Obviously, yes. Yes, who's there? Please come in. Mister, are you also here for the interview? Uh, Excuse me. <laughs> All right, please do have your seat. Um, Ma'am, ẹ má jẹ́ ká wo pé bẹ́ẹ̀ni ṣe múra. Ká má lọ I think people like this at times might have something upstairs to to deliver. Kamalo, George, by judge ẹ nice look. nǹkan tí ẹ pọ̀ lórí mi ju nǹkan tí wọ́n wò lọ. okay ẹ jókòó. ẹ jọ̀ọ́ sà kí ni qualification yín. mi kàwé rárá o. so what is your name kí lorúkọ yín. Sàámú Tanímọ̀lá. All right, thank you. Does anybody have a question for him, please? Oh, yes uncle Sàámú irú ìwà mọ̀ tẹ́ ní tí ò dáa láwùjọ ènìyàn tẹ́ mọ̀ kó lè ba ìwà yín jẹ́ tó lè bà yín jẹ́ ní àwùjọ. mi ì nẹ́wà burúkú láwùjọ mi ì ní kí téèyàn má dáa mi ò ṣàbòsí èèyàn mi ì ní kẹ́ni tó ń ga kó má ga mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ mi ì dẹ̀ ní kí tẹ̀ni tó ń dáa fún pé kó bàjẹ́ mi ì níwà burúkú láwùjọ. Um, okay, I only have one question for you. Um, let's take for example owó company wà lọ́wọ́ yín tàbí five hundred thousand ọmọ yín kan ṣoṣo péré tẹ̀dẹ̀ bí ó wà hospitalized nínú situation bẹ́ẹ̀ kí lè fi ìpẹ́lẹ̀ ṣe. máa náwó company ni o máa náwó yẹn ni o tí n bá dẹ̀ bí àwọn ọ̀gá léèrè àbí tí n bá jẹ́ kọ́ ọmọ ọ̀pọ̀ mọ́ mi wá lọ pítù tọ̀ bá ní pé kí n má náwó yẹn a máa jọ wọ ọmọ yẹn tó máa fi kú. Oh, excuse me ó dàbẹ́ ni pé ẹ̀gbọ́n eh, kan tí wọ́n sọ ọmọ kan ṣo tẹ̀mí the only child that you have. Sister Dun. Shut up. Please don't call my name again. Uh, all right, um, Samu. Iṣẹ́ wo gangan gangan ló lè ṣe ní pàtó? Mo ti bí ìbejì rí. Àwọn méjèèjì dẹ̀ ti kú. Ìyẹn túmọ̀ sí pé gbóngìlà mi ń ṣiṣẹ́. Abẹ́ mi ń pọ́ńṣọ̀n. Mo lè ṣiṣẹ́ kejì ni pé mo lè wa mọ́tò mo lè drive débi pé mọ́tò pure water tí mo wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo wà fòdìdí bí ọdún bíi mẹ́rin èèyàn kan wà tó jẹ́ pé wọ́n gbà lójú bọ́lẹ̀ nínú mọ́tò ni tó jẹ́ pé mi ni mo rescue ẹni yẹn tí mo fi mọ́tò pure water tí mo fi gbé. Can you please go straight to the point? I can drive. Okay, you can drive perfectly well. Dáadáa. Okay, Mr. Sam, question kan ṣoṣo lèmi ní fún yín ẹ béèrè. ọ̀gá sà. yes. ẹ sà ẹ rà sà ẹ sà bí mo ṣe ń lọ nísìn ni mo rí owó níbẹ̀ yẹn ó dẹ̀ surprise eh. mi gbọ́ pé dọ́là tó wá ni. Ah. dọ́là ni. let me see it. yes sir ó tọ́ mà ah mo. gbé eré nìyẹn. envelope ọ̀gá lílé yìí o. ibẹ̀ eh, eh. ló dé sí rí. ibẹ̀ mo ti rí kí o tó lè ní dọ́là nínú envelope tó tún wá sọnù èèyàn ńlá lónìí. wow èèyàn ńlá gbọ́dọ̀ ní ọ̀gá ló gbọ́dọ̀ ní. must be a good man. Ah, of course ah, of course yes sir. <laughs> kí ni yẹn ṣe o ṣe gan. Ah, yes sir o ti kọ́ ọpẹ sílẹ̀ nílé. mo ti kọ́ o nọ́mbà tí mo fi lẹ̀ á tó márùn. ẹ ṣe gan sir ẹ ṣe mo dúpẹ́ gan. get back to you. yes sir yes sir thank you sir. o ṣe gan. yes sir ẹ ṣe mo dúpẹ́ sir o. envelope ọ̀gá all right. Um, that's it. Um, Ogani, I don't need another other person right now. That's why okay, but now I'm 35. Ma, mo yan sí ipò ọ̀ǹta tó wọ́n rẹ́dì láti wọlé mọ́. Ẹ̀kọ́ máa lọlé. Um, anyway, right now, ọwọ́ ti kún. Maybe we'll look for some other things to do with them in another three months. Okay. okay. kúṣẹ́ ẹ dẹ̀ kú ọ̀rọ̀ mi léyìí. anyway Mr. Saamu ṣé wà lẹ́rọ pé òun bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan. ìwà ni. báwo ló ṣe jẹ́ wà rubbish lẹ ṣe ń bẹ̀rẹ̀ mo dẹ̀ dídì sọ fún yín mo ń tẹ́ bá dé bíbẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ mí ẹ kàn pé orúkọ mi pé orúkọ mi wọn mọ orúkọ yẹn lẹ mọ orúkọ mi. ẹ wo nǹkan tí mo rò ni mo bá bẹ̀ òyìnbó tí wọ́n sọ sí mi ti pọ̀ jù kò lẹ̀ bóyá ìfẹ́ rọ́rùn àbáyọ mi dẹ̀fẹ̀ kó yìnbó pa mí kéyìn má lọ yọ ó ní mo ṣe wojú yín pé mi ò understand nǹkan tí wọ́n sọ ẹ ẹ̀ dẹ̀ sọ fún mi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òyìnbó náà máa sọ tí n bá débi. bẹ́ẹ̀ mi ò sọ fún yín pé yorùbá school ẹ̀ ń bọ̀ bíbá anyway congratulations Congratulations. ti ti máa yín síbí. Ah! fòyí jágbó ní bú bẹ́ẹ̀ lọ fòyí jágbó ní bú. can you please ẹ má da ilẹ̀ wa olú o what is your problem? wọ ẹ̀yin ni kẹ́ má dojú tì mí ẹ jọ̀ọ́ ẹ má dojú tì mí mo tẹnumọ́ fún ẹ má dojú tì mí ó má dùn mí gan o. gbogbo ọ̀rọ̀ tí mo sọ nínú lẹ́ńbẹ̀ yẹn má jẹ́ kó já sásán o. Ah, mo ti ra máa lọ ra lú àwọn aṣọ ìjọ. ẹ má ra traffic light ẹ bọ́ sí ọ̀dọ̀ ẹni tó bá ẹ tapá fèpò lọ́pọlọ jù yín lọ. red kọlájọ òwúrẹ. ẹ má wọ red wa nígbà yìí ẹ̀jẹ̀ ẹ má wọ fìlà yìí wá kí ló dé ṣé ṣé magician ni yín ni ṣé n tó gùn èkúté ni. àwọn tó kù dẹ fọ gbà tàbí mi. wọn ò sòótọ́ fún yín bóyá ó dojú délẹ̀ orí yín tẹ̀ kọjá wọn ò tiẹ̀ rí wọn ò gbójú sókè rí yín gbà tẹ̀ kọjá lásán ẹnìkan náà tó ta fìlà yìí kọ́ ló máa taṣọ yìí mo ṣọ́ bẹ́ẹ̀. àwọn tó tí wọ́n ti ra o. ó jọ bẹ́ẹ̀ ni pé aṣọ àbúrò yín gọlẹ̀ wọ̀ kí ló ṣe yín ẹ̀nà ayọ̀ náà ní kọ̀ọ̀kan ni ẹ tó lọ́wọ́ àwọn àìfẹ́ dráìvà báyìí o ká máa ń bára wa sòótọ́ ọ̀rọ̀ ọjọ́ ó yẹ ká jọ máa ṣí ọpọlọ ara wa lẹ̀ báwo lè ṣe máa ah! Mr. Sam anyway mo ti gbọ́ àbọ̀ wa bá lọ̀rọ̀ ni èló lẹ fi ìpamọ́ máa sọ fún yín lóṣù. ó dá mi lóko dáadáa ipe níbí wọ́n fún mi lówó kéré jù wọ́n fún mi twenty five thousand naira lóṣù ó kéré jù nìyẹn wọ́n mọ̀ twenty five thousand ó dá mi lójú dáadáa. twenty five twenty five thousand anyway fifty thousand la máa máa san fún yín lóṣù. mi gbọ́. kí ló ṣẹlẹ̀. ìrònú yìí ní tìkì ọlọ́wọ́ ọlọ́wọ́. ọmọọba kẹyọ kẹyọ kí ló kí ló dé. mi lè sọ pé mo ṣe dùn. ẹ fẹ́ o oh, bóyá ẹ jẹ́ ọ̀gá pé kọ́ máa. inú ọ̀rọ̀ rẹ̀ fún un lẹ̀ ẹ jọ̀ rẹ̀ fún un lẹ̀. why you why what is your problem. mo ti fọ́ jẹ́ fún bẹ́tà ẹ máa lọ wá pè yín wọ́n á sọ fún yín táwọn ìjọba bẹ̀rẹ̀ you can go now. You ní bàjẹ́ fún yín èmi ṣorí gbòòrò. You can now leave. For ye, that jolly buffet, no, for ye, that jolly. Olha ẹ rọra jàre. báwo dẹ̀ ní interview. ìdùnnú ah, ah. àtayọ̀ gbà ló gbọ́kàn mi lẹ́yìn eh? ọlọ́run ah, ẹ ṣe gan ọ̀gá ẹ ṣe. èmi gan ti rí bẹ́ẹ̀ pé gbogbo question yẹn pátá ló ti dáhùn. wọ́n mú mi. Eh, ó ga. kódà wọ́n tún ti sọ sálárì tí wọ́n bá gbà wọ́n ti sọ yẹ̀ fún mi. you don't mean it. I mean it. ìgbà alẹ́ máa bẹ̀rẹ̀ ṣẹ́ báyìí. ìgbà tẹ́yìn ọ̀gá bá ló yá ni o. ẹ eh, kò sí wàhálà ọlọ́run ṣe tó ọlọ́run ṣe tó dáa. àmì àmì tí n bá dẹ̀ ń bọ̀ kò sì máa mú kọ̀kọ̀ dání fún yín. bọ́kẹ́rẹ́jẹ̀ ṣáà jóbi. <laughs> ẹ ṣe gan o. ń ṣe mí lẹ́sẹ̀ yìí ọ̀gá pajápajá ló mú really ẹ pajápajá ìyá take it easy take it easy mo mọ̀ pé question yẹn ló máa le o. nǹkan ló le. Ah, ṣó pọ̀ tó yẹn ni. ó pọ̀ díẹ̀ o ó pọ̀ díẹ̀ o. ẹ eh, ok kò sí wàhálà ṣá. ó pọ̀ díẹ̀. ẹ dẹ̀. Òṣùbọ̀ mo fẹ́ kí yín ẹ̀dẹ̀ ń pè mí lánìí ní ẹ̀ ń pè mí Sunday Òṣùbọ̀ kí ni ìtumọ̀ yẹn báyìí orúkọ àwọn olè lẹ̀ ń pè mí kí ló ṣẹlẹ̀. ó yàtọ̀ sí sígbó sọ́ọ́ lóṣooṣù ìwọ ṣé fílòpù tó mú mẹ́ ṣé wọ́n ló ní. fílòpù kí ló ń jẹ́ fílòpù. ẹ fílòpù tó mú mẹ́ ṣé tiẹ̀ ni. fílòpù kí ló ń jẹ́ fílòpù. ẹ fílòpù tó hé mẹ́ àní ṣé wọ́n ló ní. èmi mú ẹ fílòpù kọ́ ni mo ti fẹ́ blow. lọ́ọ̀kan mẹ́rin nígbà wo àní má parọ́ má parọ́ má parọ́ ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́rin ẹwùrí ẹjẹ́ jọ pin. farabalẹ̀ a jọ pin àmọ́ já wọlé náà ká jọ pin ah, farabalẹ̀ má parọ́. ojú kòkòrò má bàyè mi jẹ́. Ah! àní ọmọ sọ̀rọ̀ mọ́ inú ilé. àwọn èèyàn tó tiẹ̀ wọ́ mi pé wọ́n bóyá iye ọdún náà ọ́fíìsì ọ̀yà lọ́wọ́ kọ̀ ah, mọ̀ gbẹ́sẹ̀. mo dárọ̀ mo dárọ̀ lè apáyẹ̀ ní ẹ̀rọ ẹ̀jẹ̀ ẹ̀kọ̀ ẹ̀kọ̀ sílẹ̀ nà ẹ̀fọ̀ apáyẹ̀. yẹ́n kí ló gbé wuli ọ̀yà lẹ́sọ̀ lẹ́sọ̀ mọ̀ à ń lọ pin àlákà lọ pin. Sàámú. bá. ọmọ kan méjì tó ṣe tó wo mi lórí ìgbà tó àkọ́kọ́ interview ẹ̀ báyìí alákọ̀ọ́kọ́ bàtán béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó ní qualification kankan onírárá ò ní ìyẹn já sí wípé olóòótọ́ ló yẹ kó jẹ́ ìkọ́ ẹlẹ́ẹ̀kejì tó tún ṣe tó wú mi lórí ìbàtán béèrè lọ́wọ́ ẹ̀ pé tí owó company bá wà lọ́wọ́ ẹ̀ tó ń wọn ẹ̀ kan ṣoṣo tó dẹ̀ wà ní ìdìbòlá àìsàn tó wà lọ́sítọ̀ kí ló máa ṣe oníwà náwó yẹn wàá fi tọ́jú ọmọ yẹn àmọ́ tọ̀gá bá ní kó má nà ó ní fọwọ́ kàn But come to think of it, abiyamọ ni Of course, I was touched tó and I was so amazed to the extent of telling Adun pé mo mọ̀ candidate you. ni o performances ẹ ó days, migo. You performed better than any other person that we interviewed here. Ó wáyà mí lẹ́nu pé ikán kékeré tá a mi mọ̀kàndán mi wo ni. ẹ wọ wọn sọ fún ẹ pé ó fẹ́ dán ẹ wò. mo kò mọ owó yẹn ni. òyìn túmọ̀ sí wípé olójú kòkòrò ni èyí tó bá dẹ̀ ṣojú kòkòrò ó máa jalè ni ìdákẹ́jẹ́ ni wípé o lè ní. Ah, ah, ah. kó tó dẹnu géètì bẹ́ẹ̀ yóò ti fẹsẹ̀ mówó tí mówó tí mo lọ kí ló ṣe. no no no no please don't give me that. Just don't patronize me at all because I'm not in for that. Àǹtí Adùn. Please stop stop that. Má má tún jẹ́ kí n gbọ́ orúkọ mi lẹ́nu ẹ̀ mọ́. Àbí amọ̀ ni yóò mọ òní kú mọ́ yìí lọ́wọ́ ẹjọ́ sí out of here. Ah, get out. Ṣé ẹ fẹ́ jẹ sí mi? Get out of here. Ṣé ìdájọ́ mi rè ní yẹn? Ètò tó lọ. Please help me. Stand up. Stand up. Mi ìbọn tí mo ń gbàjà rẹ̀. Excuse me. Mi ìbọn tí mo ń gbàjà rẹ̀. Stand up. Ṣé kí pọlọpà? Ẹ jọ jọ. Excuse me. Stand up. Mi ìbọn mọ̀ ìbọn ìjà dé. Take your leave now. Ṣé kí lọ lóde inú ọ́fíìsì yìí? Akọ ẹ̀ tí wọ́n ní kò ṣẹlẹ̀. Ẹ bàbá. Oya. Check your car. Mo ní kàwé. Mo mọ̀ mọ̀ fi lé sílẹ̀. Hello, hello, is that um, the police station? Mo mọ̀ mọ̀ fi lé sílẹ̀. Please walk him out. Please. Ojú kòkòrò báyé mi jẹ́ ooo Jésù. Adùn. Ta ló gbé wá yìí? Ta ló lè tún gbé wá Ma, I accept every mistake. I am very very sorry ma. Ẹ bá mi gbé ká Kí ló jẹ́ bí? ẹjọ ẹjọ bá gbà mí létí ẹjọ bá fọ gbogbo mọ́tò ẹ máa fọ fẹ́ fọ mọ́tò tẹ́lẹ̀ ni ẹjọ bá dùn mí rárá ẹjọ mo fẹ́ fọ ni ẹ wọ ara mi mo tú ìsì náà. bàbá kí ló ṣe yín tẹ̀ ń sunkún. wọ́n rọ̀ sọ ṣàrúgbó sunkún ni. bọ̀bọ̀ tèmi rí yẹn bí wèrè ni bọ̀bọ̀ yẹn. mo bá bàyé mi jẹ́ owó sójà mo kó sí mi mo kò rí mọ́tò sójà mo jọ. bọ̀bọ̀ yẹn ò kì í ṣe wèrè sẹ́. oríta tó sọ pé mò ń jókòó sí bí èṣù oríta náà ni máa ti gbẹ́bọ fún èṣù ó ní lọ́kọ̀ nílùú. èmi rà èmi rà èmi eléyìí náà. kò yẹ mọkùnrin. sọ ìwọ náà ń jẹ́ kí mi rí ọlọ́run jẹ́ kí mi rí máì tí mọkùnrin by this time. mo ti mọkùnrin àwù ah, bàbá gbọ́n lọ mọ́ràn. more than forty seven ladies ni mo ti try ara mi tí ò wọ́. ayé yìí ti bàjẹ́ sá. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú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 Sàámú o. máa gbó máa mi ó pẹ́. Sàámú alájọ. Sàámú alájọ. Sàámú alájọ. oṣù bá ti tán fún ọ oṣù bá bá mi gbówó mi. kẹ́kọ̀ọ́ owó gbà wọ́n ló kí n ṣe. oṣù bá mo fẹ́ gbówó mi. Sàámú máa gbó máa gbó máa alájọ. la fi bẹ̀rẹ̀ máa ma jẹ́ ká fi ìjà parí o. Magbo Magbo owó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ pògé òjò ló.